Jama'a assalamu alaikum. Barkan ku dai. I'm still supporting Peter Obi from Katsina State. We want to I want to talk about Peter Obi and Nnamdi Kanu. E get one man wey talk say na only northerners na dem fit the north. How north fit north? Since wey north dey rule us, wetin we achieve? Okay, I know. We achieve hunger strike for many months na wetin na, na wetin we achieve at least insecurity na wetin we go keep on abeg abeg una make we go for peter obi abeg but make we make we focus on peter obi na him be our target na him be wetin we need no be atiku and the people person wey say we go dey chop agbado make una forget dem abeg make we dey talk about person wey we know the compe ten t person wey we want no be no be agbado and the northerner We say make we keep make we stay for north why did they release him the Kanu now why is it because this? is it because they say that Peter the time of election is now why can't you leave him there leave him for years after the election you can release him so why the so why they are so why they cha cha cha I'm unu hapụ ebe ahụ ka ọ nọtụkwuo so that can you nwere ihe anyị ga-eme bikonu don Allah tun rilisin da aka yi rilisin din Nnamdi Kano ban gan riban shi ba ya zai na ringa takura mana ya sa mutane ba su sabon da za su yi kuma ba he, he, he, he as he's coming out he just to come and that's to confuse our youth kuna na dey hear me ba kuna no mind am at all even una as na go return am make put am back make our election dey go make make Peter Obi go because you know what talk ebe oh, na ike agwa anyị hmm? oge ihe na-akpọ ya ka ihe a na-akpọ onye ahụ pụrụ n'ọchịchị nne dịkwa ọnụ ala but oge ndị ugwu batara ụwa mebie ọhịnụ si ka bikonu ụmụnne m my brethren jama'a dan allah dan annabi kutan kama wanda ya ce wai za mu yan kasan na binga mu zaɓa yan kasan mu kak kutan kame fa yana dai magana ka san tsoho an ce hankalin tsoho tsoho ne dan Allah ka kutan kame dan Allah ku bar shi dan Allah mu san abin da za mu yi mu san wanda za mu zaɓa ai mun sani ba ma sai magana ba Peter Obi shine wanda ya kamata mu ce mun zaɓa dan Allah remember to share this video so that it will go so that mutane su sani mu san abin da za mu yi kai mana ya game unu chetakwana unu ga aghọkwa Peter Obio, ọkwa nwanne anyị nwoke agbanyekwala na mgbe onye ugwu ana m anụkwa asụsụ unu unu họọ nwanne unu nwoke biko ka obodo Naijiria wee dịrị anyị na mma